Mo kí ẹ̀yin ọmọ ìyá mi bákan náà. Ṣé ẹ rí? Mo sọ fún yín pé n ta lè fi àkókò adìẹ yìí ṣe ó pọ̀ gan. Ṣé ẹ rí bóye wà yìí? Àbẹ́ ẹ rí báyìí? <laughs> Gbogbo ohun tí mo bá fi kalẹ̀ fún yín, mo ní ẹ má bá ń dán wò, ẹ má kọ̀ kalẹ̀ lásán. Ẹ lọ bá mi já ewé ìyá funfun ẹja mẹ́rin péré ẹja pupa ẹja méje ìyẹn ewé làpálàpá o torí ẹlòmíì lè ní òun mọ tó ń jẹ́ ìyálòde ewé làpálàpá tẹ ẹ bá já mẹ́rin níbi funfun ẹja méje níbi pupa tó bá jọkùnrin ẹja mẹ́rin níbi funfun ẹja mẹ́sàn-án níbi pupa ẹ kó sínú odó tẹ ẹ bá ti kó sínú odó ẹ lọ wá ìgbẹ́ adìẹ ìbílẹ̀ kò bá jẹ́ gbẹ́ àkùkọ kò bá jẹ́ gbẹ́ abo adìẹ ẹ kó síbẹ̀. Si ẹ lọ wá ewé àgógó ogún ẹ kó síbẹ̀ ẹ lọ wá èpo ọ̀bọ̀ ẹ fi síbẹ̀ ẹ lọ wá ẹmí àgùntàn àti ẹmí ewúrẹ́ ẹ fi síbẹ̀ tẹ bá ti wá fi síbẹ̀ kẹ́ tó máa gún ẹ pa ẹ̀jà kò kọ́lé lórí pàápàá jùlọ àwọn adìẹ pupa ẹni tó bá fẹ́ wádìí ìjìnlẹ̀ dáadáa kó lọ wádìí tí mo sọ yìí pẹ̀lú adìẹ pupa pure pupa ẹ lọ wádìí ẹ ẹ bá ti pẹ̀jẹ̀ yẹn wá gún un ẹ gún dáadáa tó bá ti kúnná ẹ sí ẹ papọ̀ tẹ́ ẹ bá ti gún pọ̀ ẹ wá filẹ̀ nínú odó tẹ́ ẹ ti gún yẹn ẹ wá lọ ra lọ́fíńdà bíntù ẹ àárín ẹ sí lórí ẹ ti bọ̀ ẹ̀yin mi ẹ wá gbé síbì kan tójú mi ò ti ní máa rí ẹ gbé todótodó òun ẹ gbé síbì kan. tẹ bá ti kíìpù ẹ tó bá dẹ̀yìn ọjọ́ kẹta ẹ lọ padà wo lọ́fíńdà yóò ti dínkù ẹ wá ẹ wá yọ níbi tẹ́ ti yọ lọ́fíńdà yẹn da tùràrí yẹn síbẹ̀ ẹ wá fi pò papọ̀ dáadáa ẹ máa wẹ̀ ní gbogbo ọjọ́ wednesday thursday friday ọjọ́ mẹ́ta láàrin ọ̀sẹ̀ yẹn wíwẹ̀ rẹ̀ ẹjọ́ mọ̀ jẹ́ alẹ́ tẹ́ bá fẹ́ sùn tẹ́ bá wọ ọjọ́ méjì nílé tẹ́ mọ̀ pé fẹ́ travel tẹ́ nílò ọjọ́ mẹ́ta lọ àbí mélòó ẹ mú tọjọ́ kan yòókù dání tẹ́ bá ti lọ ọ̀sẹ̀ méjì mẹ́ta ẹ mú yìí tẹ́ wẹ̀ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún dání ẹ fi yòókù lẹ́ǹlẹ́ nínú àánú ọlọ́run ọlọ́run ó jẹ́rìí agbára rẹ̀ ẹ ṣe ní.